نحمده ونستعينه ونستهديه ونعوذ به من شرور أنفسنا وسائر أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي صالحين وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وترك الأمة على مهجة بيضاء ليلها كنهارها لا يجب عنها إلا هالك أما بعد فإن أصدق الهدي كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد عباد الله يرحمكم الله أيها الناس أما تعلمون أن كنز الذهب والفضة والخيزقات مما تؤد به الأداب الأليم على تؤدوا زكاتها وقال تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يوم عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وجهولهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكذبون وقال تعالى ومنهم من آهد الله لن آتانا صالحا لنكونن لن آتانا من فضل لنكونن من الصادقين لنصدقن ولنكونن من الصادقين فلما آتاهم من فضل بخلوا به وقال تعالى ومن يبخل فإنما يبخل على نفسه وإن الله لغني عن العالمين وقال تعالى ومن يوق شوق النفس فولده مكرم وقال تعالى وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاء والكافرون هم الظالمون وقال تعالى أنهم لو أن له ما تكاد جميعا ما تقبل منهم من ما تقبل من أهلهم من أبي الذهب ولافتدى به وقال تعالى عنهم فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأركن من الصالحين وقال تعالى عنه رب ارجعوني لأني أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم بل زخم إلى يوم الرؤية وقال تعالى فلا صدق ولا صلى ولكن كذب وتولى وقال تعالى فأما من كذب فأما من كذب بالحسنى فسنيسره للأسرة وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للأسرة وفي هذه القول عليه الصلاة والسلام بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج وحج بيت الله لمن سر إليه السبيل وقال عليه الصلاة والسلام يؤتي بصاحب الإبل الهدي وقال وفي الأثر ثلاثة مقرونة بثلاثة طاعة الله مقرونة بطاعة الرسول قال تعالى وأطيعوا الله وأطيعوا الرسول وأولو الأمر منكم وقال تعالى الصلاة الصلاة مقرونة بالزكاة قال تعالى وأقيموا الصلاة وأعطوا الزكاة شكر الله مقرونة بشكر والدين قال تعالى أن اشكر لي والوالد إليه المصير قال عليه الصلاة والسلام ما نقص صدقة من مال وقال عليه الصلاة والسلام في القصة يا ويا سالما الحمد لله تردد على دارهم بمال بألا تردد على جيلا فيما يندلوك قال كمن سعى فرولا وما سعى با أنين كيسوكا أنين تنكوكا أنين فينكوكا أنا لن يمت أمبالو دمين بيكوكا جدمان لن أردو على سنجيمان na araba duno bari nya nyu ma ne ke de ko ba do ko ja ko be nya ne ane hi jo lo ane ba ba ba do ko sa ko be nya ne ane su mo lo ane chu ne ma ba do ko ta fu nya ma lo nya ne ala sa to na de ni ane ala tu na ba lo nya lo so nya ne ane na ko lo sa ma nya ane be da na ra da na su kan dan du ka lo si ba kan men be dia da ale ale fu ta ra ala ma kila du si ba nya ta ane ka ta ko da ala mantoro e ɓe ma sirɓo e ɓe jawo e ɓe anen ɗanina jawo ɓe ala ken kiita ɓel anen fuɗen ɗiɗaɗo ɓe anen kadi han fof ana ala ɗo dunuɓo e ɓe ala sa ɓe kafarani foro enen labaɗo ntawɗa mantaw kulɗoɗinen ɓankewɗo wamma nen ɗo ɓankewo ndammaɗo tema anen ala tema asi janfani a ɓe ɗuni ɗunnen ma o ko anga ala ɗana firna bawaɗo ɓe muɗa ma kañamma kañama na ba be jabe na sada rumoda na hajol be jara na ko da be bay kula kula ban kan an ko da ki ba be kan. kan a da mena ka wudi kan mena ma ko kan abu kan ka da da ka tsira da alama ta kirene mo nyum ma da ala annabi mo ala da jona ma ala kira mo ma a kina men a be ku da ni a be ku da ni en ko ko kan. ta ala na haramo bedema ni jawma eh, barajo ni jurugo tako ni jurugo kila be ko ni akite do ko no ko woni mono ko no tiare wala men su de fudare ba kira on be sila jawta sila ko wa ay jura da mando ti ko ni wa ko la do ko da mai la do ko mo de to nya ma wala qur'an do kiti o be ko ni wala sala kiti o ara ba do be de ma anyamma anya wala kira ba ko nya anala manya anala kulonya ageda ma diko na kono wala bidari bila kono nyembu kuma kula kulo arabani nya kula anin mira kula kabalan kono mama wala fulo ni bidari akela abe futa abe filda nimma faro tan isi halaki ida kila tan juro solo wata ro kulo la mala ro ma kulo ta wala jam solo akunda la jaman ba karo tun tan ni fe sama karo muskoro waɗuma sañjiwuro kinen kelan tannani jam kirara dañan ko kawatinomoni septembre toulasan ettin arlo kulu lanaray jamaɗo anin jamoe bandaɗo nandiraramoy ayuhannasu aɗumoru o mbaɗe berma misirmoɓe amma talamona fo misirmoɗo aɗumanñin no koɗi fiyanin koɗi ñannanin koɗi sollaɓe anna kanda dahaɓawal hudda kera koɗoo maa o ɓankoɗo amin birkoɗo amin hoono kono keesoye kono kono maa wona do wa adama e kaali zakare e kana balan min sama wiyama yo dokatonno jakkogolera koɗoɗo kono tiyo be min ma omu fenne fennede de to ado bihe yo moɗo maccilandi o to baakede wonen mba dan jaɓare ba adamu alayan kankade kono alaɓe mennaala kono tiyo kan min mbita jakkogo koɗoɗo ɓan sene toro ɓanu bara jama ko ban jakka ko baro ma sido ba ado silan di men ala or ban ko ko kiyo be mi tin na ko kiyo be fa da ko an da ko jako ado da mun kiyo fo la mo ba da men na kila ra fa ko ko da ko ba ha ba ka re jama jana bi jako ko da mam don mi tin na lo da bara ma lo la ka bana ko pa da lo islami tajara khamsuha baramaɗol abe faramantara bara kilen ɓoyɗerde hana mbiya manɗono wala jakkoɗa baramaɗo yaaje sarwaade ɗuraje kaɓe neamoone e moom misiɗaɗe keɓe sinede jamoɓe karo ɓe anin misirol waɗanamo e keema otoɓe faramantare ne hani tae karo amamboy ya keema keɓa geɗal juma salo fana amamboy taade manta misina mum misina ndeɗo duniya ɓe ala ko bimo jumore ɓe ña fomade dawoɗa aɓeɓe faramantare hijo fana n'a sira san o san a tɔgɔ sira ɲɔgɔn na mɔdi kama misa bɛ ka mɔdi si tile la bɛ ka mɔdi si duniya bɛɛ ka ba kama misi mɔdi kɛra hijo la nin kɔni ba ni sun kɛra o sira duniya bɛɛ ka ba kan ni kiri mɔdi ani sali kɛra bari san ka ba i bɛ ka bɔ jaka bɔ jaka bɔ kalama jaka t'o la a jaka o le ala ni jaka o kɔni jaka t'o la mɛ bi kɔrɔ o si ala ni nin kun ɲagamɛ ka don ani mɔdɔ ba anin kumbakiro anin makasina baro anin musen baro abe kake koɗoɗe ndiɓe ka soɗo karfa kilinna bon jallore ala bon jallore koɗo ama soɗo karfa kilinna de kartan nen fula koɗo si alote ya lande foye bon jamole ye bitikollo kar jama sanji jama ila bitikoɓe tamata ila istansereɓe tamata ila koroɓe lorin ila bamo anila ɓe anila jere momo sahoseɓa kela jakkorde misina na afirki o jako le arbe na abuli ba bi mo be be ko ni la ba jako le mo bara jumo kalama e bara hijo kalama e bara tarikela le kalama ba sawla ka pa e kayela ma e be ka o jako kalama misina ko le ti o la jako le bo ne bara nda jaka bola ma si be ba ale men la ko le ti o kan aka de men ne ma jako bola ko lo koritiyo ɓeyda banque ala yeɗa koɗoɗo jaggol ala yeɗa allamanka sinor koɗoɗo jaggol ana laɓiri kol ana allah dawa koɗoɗo ana allah landiro koɗoɗo misilimo ɓe kew gondamuɗo gonda noonde ala ko ma siɗe maɗe aɓe men ara moolu kan men ɗoɗa fen jaggol bala il faut on kan ila koɗo kan ila duniya kan anila lakira kan tan koritiyo والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم ala kɔni kila a ko taa ɲɛfɔ kɔlɔki o bewu ani kɔlɔsɔlɔ ani kɔlɔsi ɲinina o bewu ani kɔrɛ fi o bewu a fɔ ye mɔ jata bɔ balo de ela sɔrɔ sɔngɔ rɔ e ka kɔlɔ ka mun ka mun ya bɛ k'a jɛ fɔlɔ ala kama a ti bɛɛ b'an b'o kɛlɛ la jama jama no soro ti ala do soro ko la so yara ara ba si bol men la ko ti o tan ni bi ka ja ko bola ko do do yima e fi o kun tari ya ja ko ti ora ti do ya mo ma ti be ba ye jama ta ti ma men para mo la fudan no para pa ni men ta bi le do ko ara ba ti ihe ɗati ime futandi ila karamol jooɗo ila natolo faa faada patron faada biri wo faada musolu jaa kasa imeñon kewo soro diŋolu jaa kasa imeñon fa imeñon faa soro ye fulaŋo ɗaŋo ɗati itaa ñaata fen koma ala gon ɓe bala faa nde kira bala faamoto ñaabo koola mbe murundila koma ñaatutaa koola mbe mbe tame kila ela seɗo yamma ye soro konko yamma ye bo walla enen kura abuda walla kada walla labantinya walla ela koɗo betinya ye labantiri fabashirhum afo kolitiyo jaka bo ɓalo beye ko bi azabi ɓe ku kelera alima ɓe ɗumen la yu'azibu azabahu ahad wala yutiku wasakahu ahad noode koɗele ka soɗo yin jamano kuwo men kanara kolitiyol kañin jamano o jakaro alidako o kori ki o beu alla kori ban ni o ni sa o kama da sa o bala ba da ngo da san ko don san jiro den ke ran tan nan ya ko ni tan ni ma ni tan kila ba jo ko ni tan yo wa ko ala ko al kiyama yawma yuhma ala asmina al jahannama ni al jahannama kori ki o le ko do me ya ma ma ke ja ko ni ala ko ma tara pa ser la wala ni la ba ya ka pa di ala kon ɓe koɗo kira ayino ɗum mbaɗoɗo jahannamata ɓe kandira e sina aɓay fasirala de anen kurtijanen de ɓe kaɓalu de eɓe koɗiye to koɗitiyo ɓusandila a kono kan ya ko ɓe zandu fight nat comme e kaɓayola kendi ñola ñami eɓa fon fona jakkumu e ɗi hamin jikaɗo comme e kira den ko fon fo ñamen isa balo be lanto nyama ya landa koka ya landa bulubara ya landa marala ya ngoji ngoji ko bay lampiro ni ya moje abela ya landi ko bay lampiro mana e ka do koro, jakoro ar jakoro jamano ko jo tordo man ko kawo be ali ala ko dal fen ko do lella ali mo don sa ko do lella lolo ali ko ba kira ko do lella fa on kaban ko do abi kala ko jakoro kaw yon tordo sala ka do ba ni imma wana ni ɓe jakkoɓe ɗe ka paramanselle mol saraloto eɗa tiyo ya jakkoɓe ɗe tubaño eɗa ñisukoro ya jakkoɓo yimɓe kori jakkambola a kaɗa ɗale ara koɗo a ɗoro kolema jakkambola ala kaɗe jakko paramanselle ɗe jakko manje jakkoɗo nde koɗe tiyol allah jakkoɗo ɗe mol ɓora jummol karama nen banna salol ani hijol o ɗum ɓe kera koɗe ɓalla ɓannanne hijol ɓayɓe kaɓe jakkambo kama jakkoɗo nde koɗe tiyol ala comme ɓole kera yaɓa ɓala paramansalle ila kodo ne balo mun kundiga yara ni ya bodi je ka ni miskino ko noro e balo mun koda e balo kenda e mo be do so tarda be do mo so kendo bay nyi mal ila kodo le nyi nyandi te ayya nyi ara ni mo tole o kodo kiro ye na o yera mande jahannama ko no ye pasara ko bayo ilo baraka e, e jaza ni fata o bala nyi ma men kodo ya nun ko de dunya e ma jakko ibinawo kodi kilole tala jaza an faka ye balo be pinyala ye lampil lampil do serbeto ni mo non ko ba ya lampil lampil do serbeto men to ko njibo ko ala ga ko ko ala ka ba ala kiyoni ma la ka sadaqa tu mimma kila ko jakko dum na be aka ga fenna ko do bala ja e kam woni so ko do men kilor wala tare ila sa jakko be to mbi fe ba ko do jakko bala 5 million si wona koto jamala bala million ɓe ɓala koɗo men mbal million tan ɓe ɓala koɗo mbal ndo tarlamol sola jamala bara ñin ɗo mo jakkode foya tola jakkode ya bonndi ko jakkode ni mo kewɗela lake ɓe piñagewen bara ñimma bala soo ɓaloye ya wala jamo ko anfusakum wa ahlikum nara e ɓala e fo e ɓaloye e kane e ɓalo tiñaɓe mbala ka paakir mona e koɓe ka jakkola mo kila ko nen ɓe an tiyoto ɓalande jakkandola koore tiyo e bela ni sirkoro naata ni jeta taba kata o sandola a bee bino ba a bee bino melondila e kamma laakira yelondila koroñal nin so nin ti futatema mina yema sonande jakko bala a si jum tum jum kon aye so a binola waya saw ko bala aye doron doro ka ni si fulañana fola koro ba eɓe mili mili ne kan doron e yaja ndin wolman koɗole jakobo koɗo bara kola kabo sono kere vraiment ma jamanode yamanle korolu boyta sumolu salade kiyama korolu janjanda baalu janjanda ni solu somma soro téléphone ma soro comme kolu bara ko bara baye jere jakkol dunda jakkabo bale a ɗum allah en tene fen kiran mbaɗa ɓol guineɓe sawankol waɗanta duwa jakkol bode amin ɓan komol mbaranta kunda ala kajbol jakkol bode anin ka sa ta tun ko fele barko bara jaka bo bari aka sa fane da ka juwala san kino on yele sa ba yo dero ka do to mon ko ala ja ko bo de ifika wan di tiyo la birin ja ko ma mo de tiyo le ma ma no le ma ja atla ka ja afon ko e ma yo ne la ba da ja ko han do be ke do ko ran ke do ba mo to le fon da le ma ta ja ko ala ja ko do kun ko do ala bo tere fon do ala bo be an do ala bo ko do ala ko ومنهم من ان الله لأن آتانا من فضل لنا صدقا ولنقولن من الصالحين فلما آتاهم من فضل بخلوا به على كل مرض ولن ينفضوا وهذا ما فهمت يقول لي أمر ذلك كأي مهم على كيما ينعون كلا تأخذ عنك هذا قال أين على مؤاخذ بما نتكلم به قال سحرتك أمك يا مؤاخذ kila ko ala kam oh, mo be mute ne walla wana jahannama don ne ba kam ra jahannama ya busanda kono ga e ba mu dala ne walla ya kuno do e ba kam ba ta ja aba ne walla ala ko mo do da do dan de ala nan te wala mo ko de je bulu de e ko do fa da tuba wo ko ni na anan tuba ko ko ni tuba ko da e bi da ke no ni tuba ya e be ne ke ola karanna e ko ba ni tu le ko do soro e be ja ko ru bola de e be sada le kera e be ala le mo lo ma kera tu bi le ko do to bulu ja ومن من أحد لا يلاحظ ومن لا يلاحظ إن الأحد كان مسؤولا كما جاء مثال تعالى الله وعلى با على با لا با سايب ولا aha kodo kodo kodo ko sobi mebe mo momo ko kodo do anyina na be ko kodo na kodo so ndo kodo so ndo dara kodo kodo kodo kodo kodo ako kila kodo do ron nende kodo so abakar kame ke mbola kela abdu amar kuna abu kame ke mbola kela usayna usman kame mbola kela mbenna kodo nda ala na ala jara kodo wala alakɔrɔ si alapan kɔ beere alabiyan si alapan kɔ beere ètò mɔ ne jako do ako jako mu na kanyɔn dɛ abala bɛ jaka bɔ ala n'a dala ko bɛɛ fi nya a k'a bɔra kira jaka bɔ balo bɛɛ mɔɔ ye di ala la dɛ kɔni fɛn bolo de kɔni b'a kɛ ala ka ko la i ma sɔrɔ i bɛ ala ma wele jako ye kɔlɔn sɔrɔ i ɲinɛ dɛ ko tiɲɛ ala ko ma xaali fa inama yako xaali ala n'a wa inna lahala ka ni ani ala ala ko ñin kodi no ya bondila kodi jama bala ina ara bala wodo man do bonde jama bala akoya ke fon ndaduga kodi do ndaduga subulo mo mbega ñoɗo mo huwa yotti mola yittamo ni mela ñoo jakobo e mela nisi jakobo e mela kobo jakobo e mante ara ɓalde ɓayde ɓe kadi oga man suula allah mbaɗi a fiti wallo man fa koke akoye ɓaydande e goto ala ko innala la yuhayre ma ɓe qawmin hatta yuhayre ma ɓe koɗo tiyo ɓara fa wala ñamano koɗo tiyonde ye kodo sore be nya bo da ro ye na tinya e ma kodo ye tinya walle mo ye tinya walle ye jara tele ye tinya walle ye kodo ye tinya alwa kilo kodo kilo alfa kodo lu bo du ban kodo ana allah koɗo landiraɗo hanni ma ko nda kondi ila koɗo ñanna kela jelle ɗo e ñanna jelle bon la jakkoro yela jakkor bon ya jamolla a ñanna dila min la ak jakkor ay faramanda juma kare ko kale jakko bolle hanni koɗo ɗon ay ala koɗo ko kare fana jakko fade kare ko kare ɓe jakka bolle ni siti kare kala ni so ayole jakkoro fene la kare kala fene fe jakkoro ni ka joli sida kaju boɗo kono ɗo taño yake jakkoro walla koɗo yake jakkoro ala jakkoro ɗo fomo ɓeere wala koye rande alaaka ma yi ka sofa na wuli ka wula ka mɔlɔ ni mɔlɔ kana da kɔdɔ kara jaka bɔ bala yɛrɛ kana la i se fi ma ya i la kɔdɔ se fi ma ya i dɔn ta kɛ da ala n'a ye kuma di la a ma su la la bon nya bɛ mɔ fa mali insaanu izama tala wara bolo fa akira ma ho wana ama ho fa ya kuru rabbi akira ala kɔni ka kɔdɔ di la bon nya a b'ale mɔ. فأما إذا ما ابتلاه وقضى عليه رزقه فيقول ربي أعلم كلا أليس ألوى كده كوليكي أليس يقول ألاكو كوليكي أنفقوا مما رزقناكم ألاكو كلهم بيبرو إنا مولون تلا ديلا nko ya beta foto mandi yo de fuaro ni mo ga men kala ali ate go mo la bay kun fi wala kullan wala shafa'atun wala kadra hum zalim ala ko non bina al qiyamah sirede je watirteni kodite laakirade barajo ɗo ɓe jii ila koɗo jakko barajo wala ɓe laakirade ɓa nima jakkoɓo a juna ɓoye ɓore tarraje ala ko aɗa kiyamal o moytinata ñinna sawne ɓankotema bande koɗola fon kumata ala gote kumata koɗoɗola la wulo ila ɓaaro ila barajo walla yokino ɓo wala ɓe laakira ala koye sina jakkaɓo ɓaroje anen koɗe kemme man koɗo ɗumde diinoto min sa yaade dakka حتى إذا جاء أجل الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكون من الصالحين يأخر أخرنا إذا جاء أجلها على من أن سوره من دين هذا جانين جار هذا كرنا هذا بيكونا ناشرة هذا سامة تأثيرنا بيننا كل جاكورا بيسرعوا على ما فعل عنه وتر بيتنا أقول ابن أبوكم أنا لا كروبي لا خارجي كمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم يبنى باي باي يلفون بيتو مربوط يبدا يكون دي ولا بيو يعيروا عن قريب من قتل مزخرفة إلى بيت تراب ستمضي غير محمودا فريدا ويخرج بال سكة التراب ita ɓee to ye musolu to ye koɗolu to ye kuŋolu ede ya kankara e a ɓeema ɓay ma dakolo aɗa jakolo ɗo koɗi fiyolo pour que ke seede nka sadi ibi kara jama yala imamo te seeɗa i faalu ate seedara ika sadi ibi kara jumoɗo yala jama me seedara ika jakkomo momaɗo yala mote seedara wana jakkoye ɗam kenema jumoɗo ɗonna jumoɗo jade jakkona aɗa ja ɗonna kay goɗe ɓoɗona ko jaka ɓoɗo ndoldi yeyo ni tona e ko jaka ni to alba kala kene ba alba isa e mon sinyo sera ko misi mo ka jako ba ala ko fala sa da de wala da jaka bola wala salle man son salla an ni bala jako man sa era to be kene salon jako be no bala ala to ala to be ala to qur'an ko al sal al jako ni ka sal e bi ka son jako ba man sal ila jumo kenze ila salo be kenze ba man sa jako fala saddaka wala salla walakin kadaba o tawalla hani tamalla lakira tawalata jaka bo bala ye kodi alaɗa ñen kodɗin ɗum a bondila koto jama bala jakaman fiya oɗo al jakkobo koɗo tiyoɓo beyantiyoɗo al jakkobo fimantiyoɗo al jakkobo kadurtol tiyo al kala jakkobo malamaɗo al kala jakkobo jula kundala al jakkobo musol alla lande koɗo tegra aɗa jakkoɗo momo ni e koɗo soɗo kaɗa jakko noon da ate ɓeɗa aɗa ɓalo to ate ɓeɗa aɗa duniya to ate ɓeɗa aɗa ƴela koɗo to laake sikkiña ɓa ala keɗa femmuta ate yimɓe kilen kafara jakka bo ɓalo ate laɓaraji kilemata jakka bo ɓalo kanjuro to hajama tasmauna astagfirullah li walakum wa man amana wa aslama wa sa'iru muslimin fastaghfiru innahu huwal ghafurur rahim alama kuma tura dun ke ma alama na ko do to alama na biya so alama na ti mo so asro ko la alama kala ke wala alama ala kala ke ko non kala akala ke ko jaw mo kala ke mo ko jaw ala da ko kala tonna ala men donna alama ja ko ko nya so ala ko de tiyo tiyo mi na kan ke be alama a bɛɛ kɛra jata bɔ la ye alama kɛra jata tuma la alama kuma kila k'a bɔ nɔ ale ala dan ye an bɛ ko bɔ wa yɔrɔ kɔnɔ ani ju ɛduraja bɔ kɔnɔ ani juma wa yɔrɔ kɔnɔ fo ala tɛmɛ sɛmɛ de filɛ nin ye wa jata bɔ kɔnɔ a ɲɛ filɛ nin n'a cogo la de ye. الحمد لله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وصلى الله على من جاءنا بالبيان والهدى فأجبنا واتقاءنا محمد رسول الله وبارك عباد الله يهديكم الله أيها الناس أما تعلمون أن كسب المال بالربا والسهر مما يسهل الطاعات ويشرك العقوبات على فالحلال وقال تعالى يمحق الله الربا ويربي الصدقة وقال تعالى أحل الله البيع وحرم الربا وقال تعالى ولا تأكل الربا اجعف مجعفا وقال تعالى فإن لم تفعلوا فأذن بحرب من الله ورسول وقال تعالى ولا تأكلوا أموالكم بين الغنب الباطل لتدرج إلى الحكام لتأكل فريقا من أموال النار وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من الطيبات وعملوا صالحا وقال تعالى ومن آدى فينتقم الله منه وفي الحديث قال عليه الصلاة والسلام كل الله اللحم نبت بالسهر فالنار أولى به وقال عليه الصلاة والسلام أكبر ربا رفعت يمكن الرجل بحليلة الجعالي وقال عليه الصلاة والسلام لعن الله راشي والمرتشي وقال عليه الصلاة والسلام أيها الذين آمنوا إن لأمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات وعملوا صالحا وقال يا أيها الذين آمنوا كلوا مما يزعم كل من الطيبات وعملوا صالحا أو كما قال تبقى على دائما بيوم عليك labanñiñaaɓe alaña tirannaaɓe labantiñaaɓe mo kumo ɓe anen fantoñe anen toñerlaaɓe ɓe anen jakabo ɓalo ɓe anen ruɓatamandiɗaa ɓe o sallallahu ala man janaɓire ɓaynan kiitananaɓe kirañumaye anaala demba anaala saɓe kelɗo anaala sila kelɗe tawa jane alkanaote o faɗo alaɗo anaɗo kiramanɗo anaɗo kurɗamaɗa togo se mulaña sura fulla jamambaal aɗon ɗamaɗaɗo jamara anen jamo bantala ayuha nasu mitimolu be mitimo be moɓe dada amma salamana faala mañil noon tugun anna kasbalmara ta ko ɗo ñamin ɓe ruɓa ruɓala jirala ila jira yaaɗo o suuɗo anin ɗo ko ñahalamo koɗo siñoo sin jira toon ɗo min ma ñimɓe fenno kono yo suguɓe ara atamol albaɗo ɓe ɓoti o yo sugunɗa ɓe kana mais fan ala ko kurari an kan kadi jamal aka men fima ede men ta ko ni na hala mola ala o ni fina ko na be wala harala do ni na harala ala kana ni ni yelo wala ala kana ni ni jiyala dolo ala kana ni ni mon ko la dolo ko ala ko ni ni hala do haram ko do ta men ke ilabɔ si tinya isi fuwariya a si buruta a yi sanba jahannama ba yi haram kɔrɔ ya balu da wani ɔlɔ ale halalo ɲini a taara biya a taara biya halalo ala ko yamu hakulahu riba o ye bi sadaka ala ko haramu kɔrɔ nka bɛ buruta a ka bɛ bisitoro isi mɔja a kɔrɔ tora miliyɔn caman a sa balan de sanji jamano koriti o momo yela ko rasulu ñallonne de dulala motiba tuba ɗo kurala motiba mecce dida motiba compagnie ɗan ba malanna motiba senelala motiba koɗi ñinen na be ala halalu be halalo ni haramomo portinole fi jalaɗo gunda potin ɗomra fan fa sariyandiri kana fa nin be potino ɗomla mbiɗa ɗeɓɗani sila ɓoro nin potina ɓoro mbaɗiga haramo ñinin

ala ye fɛn wɛrɛ da kan di ala ye business wɛrɛ da business wɛrɛ da kan di ale yan wa harama riba ba riba ba ye soɲaaro ye kalabandiya doko ye ani riba ye ani siragɔ ye ala y'ale fana d'o la ala ko n ka kuma n ka mɛn fali yɛn wala ta kulo riba a ti afa mɔda afa ale kana bila riba nama ni haramu kolo do fa ilam ta fɔ ale n'ale ma o tuje fa a kana bɛ hali na ale fana n'ale kɛ la wa ma ya'lamu junuda illa hu momoye koɗo ñina haramu sirola anen karaɓante ya sirola ya sila kendo tuje a ɓetina ɓulo puɗa a ɓeede kumbo kono an ñaaɗo ñoola ñaami alay ka kuma de oɗon de ka baye naani e keɗon fo ni a jaa bayda yetele silimoɗe yetele tumbila ɓa noonde anndenen kellanɗa ɓeenoɗa ala kon kam men faali on kore ñinen naalo alaman jakkoɗo allah halaloɗo aɗa ye koɗo ñino haramo jirora ala konni aɗa ɓe kella laɓantiña kuran nambaro kata siruɓeya koma ɓurko anen anen tiña anen laatira tiña a kekele wallu ala to wala takuru amma ala ko mbayna ko mbiɗa ɓaatir aɗa kana ñoola koɗo ɓaatara ɗomo soñi aɗa sirara ban kalabanda sirora ba anin dukola sirora ba ka kidla duku ba durolɓe dukuroke ene allah ba anin ka duwañol duku ba alka ara dukolla siro alaka kolomoɗa dukola aɗol gol kuldalo ana ɗumen mba bundalo to ala ko aɗol misimolti haala alawɗoma de anaye kuɓeɗol mba alaye kuɓeɗola il faut kumo ke toñade e keɓaro ke ɓegemade e ñinen toon ke haalalo

فانا لا اولى به مومو كي بلا حرام لا نيرا ديمبار لا تي نيرا ديمبار بي سمرا جهنم ولا تلقوا بايديكم التهلكات هو افضل عليكم النار اكثر من سمرا ديمبار عبد الله بن عمر اكان يوم الكلا اكو يرا اند اند كو جاتا تاني ديرام تام دينار تام مثال وان باتو دوران ولا حرام كونان تو بيو حلال أكون إنسان لا يفعل جنيا بالبني ولا إلا سالك مدرس. بعدين حرام الله سالك. ila konda be kenne ila ɗumoy fo be kenne naɓulate kono kono haramo ila kalɓe kamara tiltan nane sawade jelle bo kono way sun karo ɓam wana moƴo balu halalole halalole ñen ae jan fadi ɓa kila ko aɗeɓe ɓa danka aneɓe ɓa mutalal ay haramo danka ane haramo dumoɗomaɗal ay ɗu ko danka anen du kutomola ay kalabanteya danka ay sumo danka anen suya fatala sun fatala ale munde danka ifo aye danka oman koyde ita kide karamola aman koyde moba ye danka aman sako ala fan noye men danka ala ko aɗu misrimolu kiran ko alay mo kettode amar mene annabiyomol halala ɗum a kale halala jaɓetana haramol ɗum oɗuma sawo filaira ɓara misimo ɓe jago anen kono nenna ɓe hakkille tere ɗum ara ba ala kiyamala lanta jola kadamaɓene adama yamanata hata ikala an arba an umore jeɓɓirima abla wa an sababe jeɓɓirima abla wa an ermi wa an mare jeɓɓirima tasarabima an bakra yala kolle ɓe minen tarara lajara ɓe kala bala ɓurlo yala ɓuru laba yasoro ñaɗiro yasoro ñaɗi ala ɗo nen kono ala minen ko kono minen na ɓe ala koɗo ñenen ko ala koɗo ɗumo kori fodela be sawa kama na jako alla jako be kore ti ala al jako bo kore ti ala al jako bo kene la al jako bo kene to be do ka do ti ala al jako la la ka do to bo bo do ko de ka do bo do ye ka do al jako ila ka do be al jako bo jaka tenu alla kodoro alla bra sono alla tena sono ale jako kodoro sikkida إذا يوكل الدنيا فرضا ليس الآخرة فرضا إلى الدنيا أبيض إلى الآخرة بيا أما نزال الآخرة بيا أنا ما عليه كلمة الجهل على أتراجع كلبان جرا أتراجع دكتور أتراجع أتراجع حرام أتراجع منبر أتراجع دولة أتراجع جل ألم فيرنا على ربنا على فيرنا كأما عليه فيرنا ألم عليه فيرنا ولا فيرنا إذا جاء ألم فيرنا ألم أن بلونا بسوني على ألم أن جل حرام وين النادو alman jaɓole kankala kurala ala kanan na naɓawolu tiña a kanan na kuru tiña ala kanan jara bisito nin tonkora anin fuwara anin kiɓera anin ɓulo jala anin fuɗon kannala anin dinanteyala anin hakkilɓeyala anin haɗuma tembiran alama alen kisala alama alen naɓaɗomuɗa alen jamamuɗa soto a kunna jamamuɗa sabuɗo salita keja alama ala domoɗa duwa duwa ka keja alama a ɓen jaruɗa moy mo tax do ñu ñaa alama jël ha do jaar ñan na do ñan man na mo moy do ñu ñaa alama tax do ñu ma sala alama be do ñu ci ba a be la ñu ñe pa la ga a be la ñu do ya na pa mo mo ta na so do ñaa alama be la sa mu dara alama na so do mu dara alama lay kay ra kay ñaa amin ci ñu ñu do amin ci ñu dalal do tambana alama do amma so la kay ra a na ñu do alama lay kay ra kay ñaa ñu mo ta do ñu na ara do amin ci ba do da amin ka bo tambara ya kerja kaki rumah kita. Ada semua kerja. Karena tua ini, angin yang berada dua itu. Nanti lagi mandar tu. Anu malu tu lorong. Angin tu malu tu hari jam. Angin dan tu jam tu malu tu. Angin dan tua ini tu malu tu. Alam ada lah hari jam. Tahu tu pun yang jam tu pun. Alam yang betul ni aso ni jam. Angin itu angin ni angin. Angin itu lorongnya. Alam tu lah kaya lah. Alam kan aku kaya lah. Ini ni nak kaya. Akan jauh tu kaya lah. Inna Allah ya murid ayu. Wajib insan ini. Wajib insan ini. Jangan والبعض وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم وأنكم بذلكم فاذكروا كلامنا يرحمكم الله يعطيكم الخير Thank you.